ṣe mí kò sẹ́ni tó yẹ. ti wá tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ inú mi dẹ̀ máa dùn tó bá lè ṣe fún mi máa lè sinmi. Lára tó bá jẹ́ pé kò lè sinmi ló fi ní kí n ṣe anything fún ẹ wàá ṣe é kí ló tí mi ní ṣe é sọ anything tó bá fẹ́ jẹ́ kí n ṣe má ṣe fún ẹ. ìfẹ́ mi Hmm? jọ̀wọ́ mo fẹ́ kó gbàgbé nípa mi pátápátá. àlọ́ jẹ́ àlọ́.